وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتوفكم الله سبحانه وتعالى atau jika bertemu Rasulullah Muhammad Shallallahu Alaihi Wasallam atau Allah Subhanahu Wa Taala olùsọ̀jọ́ ti àlékún ìkẹ́ rẹ̀ àlékún orí ẹgbẹ́ sàn rẹ̀ fún àwọn sábẹ́ àdébí àwọn orí afinimọ̀nà àwọn tó ń tẹ̀lé wọn àtàwọn tó ń tẹ̀lé wọn abẹ́wọ́n ọba ìṣọ́lá kọ́ńtà táwọn ní ìpinnu wọn tó ti lọ́ọ́ jẹ̀ sí àná. lónìí èyí ti ọjọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú oṣù ọ̀rọ̀ báwọn tí yóò máa jẹ́ ìpínlẹ̀ mẹ́ta nínú àlàyé ìpèsè kòtán wa ní ọdún one thousand four hundred and forty four ní ìgbìyà àtúgbò ẹ̀yìnkọ́ wa àti gbogbo ẹ̀yìnkí ẹ̀hún wa káàkiri sí àdínkùra wa àtúgbò àgbẹ̀gbẹ̀rún asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu gẹ́gẹ́ bí agbígbá lẹ́yìn wá lọ lánàá nínú kórọ́pù tàbá kórọ́pù lómi agbígbá ayà méjì nínú kórọ́ náà a tẹ̀síwájú láti ayà kẹta ìtọ́lọ̀ ọba àti ọlá tí ó ń sọ̀rọ̀ wa. أعوذ بالله من الشيطان الرجيم اللهم ذكرني الذي خلق سبع سماوات سباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فوق lẹ́gbà tí ọlọ́ọ̀bá àdúgbò láti ara rẹ̀ nínú ayé ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ìpé òun náà ni ọba tí ó dá ikú tó dá ìṣẹ̀lẹ̀ láti lè bá ṣe àdánwò fún wa láti lè bá àdánwò àwọn. ní ìdílé ó tọ́ka fún wa ike tá a bá wo gbogbo ilé ayé yẹn lápapọ̀ a rí ilé ayé àdánwò náà ní ilé ayé jẹ́. ọmọ ènìyàn máa ń kó nínú àdánwò kan bọ́ sínú àdánwò kan ní títí tí ó fi wá sí títí tí ó fi bọ́ lọ́wọ́ yìí tẹ́bí bá tún bọ́lọ́ ọmọ ènìyàn tán àdáwò tí ìparí yóò tún pàdé àdáwò nínú sàárè ẹ ọlọ́ọ̀bá àti ọlọ́wọ́ tó dáyàwó nínú sàárè tá a bá tún kó gẹ́lẹ́ tó tún di ọjọ́ ìgbéǹde tọ́lọ́ọ̀bá àti ọlọ́gbé wa dìde àdáwò tún kọ̀ sínú ni wọ́n dìgbà téèyàn bá wọnú àlùjànnà tọ́lọ́ọ̀bá àti ọlọ́gbé wa lọ́mọ àlùjànnà kó tó pé èèyàn wà ní ìfọ̀kànbalẹ̀ pé a kò nínú wàhálà a kò nínú àdáwò ọlọ́run bá lè jẹ́ látọ́ wá ń tẹ̀síwájú fún wa ipé ọba yìí òun náà ni alẹ́lì kọ́lá kọ̀sábọ̀ àtàmà wáàdì ti bá àpọ̀ olúwọba wa yìí òun náà ni ọba tó dá sámà méje sábà àtàmà wáàdì ọlọ́wọ́ ọba yìí náà ló dá sábà méje sábà méje tọ́lọ́ ọba àlejò aládá mú wa yìí ọlọ́wọ́ báwo ló ń dá ọba àlejò alá rẹ̀ mú wa bóòlù ọba àlejò ti ó dá ìbá àkọni ìbá àkọni ọba àlejò ní ìpele ìpele ìpele ẹ̀rí ìpele ìpele tọ́lọ̀ ọba alẹ́kẹ́lá dá sánmà yìí àbáwa Ibn Kathir alayhi rahmatullah ẹgbàtí wọ́n sàlàyé fún wa nípa àyà yìí wọ́n ní ayé tabaqatan ba'da tabaqa wọ́n ní túnmọ̀ eléyìí òun náà ní pé gíní ọlọ́ọ̀bá àlekọ́lá ó dá sánmà ìtumọ̀ eléyìí o náà ni pé sánmà ní ìpele ìpele alákọ̀ọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì ìpele ẹlẹ́ẹ̀kẹta tó fi wá di ìpele ẹlẹ́ẹ̀keje ọlọ́ọ̀bá àdìjọlá ní òun ni òun dá sánmà bẹ́ẹ̀ tí ń sàlàyé bí sáma ṣe rí fún wa ibòmí yóò sọ fún wa pé wọ́n sàmà á bànà ìlà ha bí àìdín wà ìlà làmùsùlùmí ọlọ́ọ̀bá àríkọlá olóhun náà ni ọba tó jẹ́ pé òun lòun ma sáma ẹ́ ọlọ́ọ̀bá àríkọlá má bí má pẹ̀lú agbára

eléyìí yàtọ̀ sí àwọn àsọkúsọ kan àwọn àhesọ kan tí àwọn àsọ máa ń sọ ẹ àwọn Yorùbá wọ́n wà ní ẹ sámà ilẹ̀ ló wà tó tẹ́lẹ̀ wá yá tó di pé <clears throat> àwọn èèyàn máa jẹun wọ́n máa lọ sí fọ́ọ̀nù sámà wọ́n máa lọ sí jẹun wọ́n máa fọ́ọ̀nù sámà ẹ wọ́n ní ọlọ́ọ̀wà àdìgbẹ́lá ìsọpé kíni bọ́lọ̀ọ̀bà àdìgbẹ́lá ti ká sámà ó ti sókè ni so eléyìí àwọn àwọn fàbúni àwọn fàbúni tí ò sí kí ni tí ò sí òdodo kankan níbẹ̀ ọlọ́run bá àdéjọ láwá sọ fún wa kóhun dá sámà yìí òun dá nípele nípele àfáwà Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní sọ́mọ̀tọ́lọ́wọ́ bá àdéjọ lá sọ fún wa pé òun dá nípele nípele yìí wọ́n ní ìyapa ẹnu ń wà lọ́dọ̀ àwọn oníkẹ̀síìrù nípa pé ṣé sánmà yìí wàhálì hunna mutawafiláàtì mutawafiláàtì bí ma'ana annahun annahunna uluwiyyat ba'duhunna ala ba'd ṣé ìtumọ̀ eléyìí òun náà ni pé sánmà yìí o ọlọ́ọ̀bá àlejọ́lá ó dá wọn ní tó jọ ìpapọ̀ mọ́ra wọn ni yàtí bọ́lọ̀ọ̀bà àríkọlá gbé léra wọn tó jọ ìpapọ̀ mọ́ra wọn tó jẹ́ pé ọlọ́ọ̀bà àríkọlá ó gbé wọn léra wọn ni tí bó ṣe rí nìyẹn ìyàgbẹ̀ náà lọ́dọ̀ wọn a ó mútafà fìlàáàdì àbí yàní òpin yà wà láàrin wọn gáàpù wà láàrin sámàkọ̀ kàbẹ́ ìnáhùn náà kàlà tó jẹ́ pé láàrin sámà kejì sí sámà kẹta láàrin sámà kẹta sí sámà kẹrin ìjà yìí wà láàrin wọn afáwa ìmọ̀ tẹ̀sí wọn ni ìyàpọ̀ ìwà lọ́dọ̀ àwọn onítọ̀sí wọn wá sọ fún wa wọn wá ní bí ìkọ̀wùlá ní àfọ̀hóhù àṣàlì ọ̀rọ̀ méjì ló wà lórí ẹ̀ àwọn kan ní wọ́n tó sẹ́mọ̀lera wọn pé ni kò sí àkókan láàrin sámà méjèèjì àwọn míì sọ pé sámà yìí ọlọ́wọ́ bá àríkẹ́ látọ̀ wá tó jẹ́ pé mùtàfà pìláàtì bẹ́yìnà hún ná kàlà ike yàní kéèsì wà láàrin wọn kéèsì tó ń kẹ́ tó tẹ̀lé ra wọn ẹjá fún alápèjúwe tí tó tẹ̀lé ra wọn tí ò sí kéèsì ẹ́ nígbà tí a bá gbé blọ́ọ̀kù lápèjúwe tá a bá so blọ́ọ̀kù méje tá a tó lé ra wọn a rí àlàfo ipé blọ́ọ̀kù alákọ̀ọ́kọ́ nìyí blọ́ọ̀kù ẹlẹ́ẹ̀kejì ní blọ́ọ̀kù ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀rì pé kò sálàkù láàrin wọn so tá a bá fẹ́ sọ náà nísìn a sọ pé ìpele mélòó lápè ìpele méje so bákan náà tá a bá ṣe bá ṣe máa kọ́lé láti tó tá a kọ́lé nísìn alágbèéká ilé alágbèéká méjì mẹ́ta mẹ́rin ẹ̀rì pé láàrin àgbéká kan ságbéká ní àyè wà láàrin táwọn yẹn ń segin ní òun náà ni bí àfa sọ fún àmọ́ wá jẹ́ kó yé wa pé èyí tó lálàáfíà jù òun náà ní kíni òun náà ní gbólóhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé àyè wà láàrin sámà kan sí sámà kejì àyè wà láàrin méjì àmọ́ àwọn ẹgbẹ́ tẹ̀sí wọ́n ní kàmà dálà àlàzáríta àdísù ibi tí ànábì sallallahu alaihi wasallam ti kàlàyé ẹn ìrìn àjò tọ́lọ̀ ọba àlejòlá mú ànábì sallallahu alaihi wasallam rí láti masjidul haram nílùú maka ẹn tó fi dé gíní tó fi dé masjidul aqsa ẹn ní jerusalem tọ́lọ̀ ọba àlejòlá tẹ̀wá ní síbi ìlú mọ́ ànábì sallallahu alaihi wasallam kó máa mú bọ̀ wá ilé ìṣẹ̀lẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam nígbà tí ànábì wà nínú maka tí ọlọ́ọ̀bà àríkẹ́lá mú ìṣẹ̀lẹ̀ náà wá gẹ́gẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́lá ti sọ fún wa nínú al-Qur'an pé subhanalladhi asra bi 'abdihi ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله طب من المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لا masjid al-haram èyí tó wà الله maka ọlọ́ọ̀bà àríkọlá mú ànábìnrin ẹni tó fi dé bó tó fi dé masjid al-aqsa ní tó wà níbo tó wà ní Palestine ní Jerusalem orùkánà ọlọ́ọ̀bà àríkọlá mú ànábìnrin nígbàtá ànábí tó di láàárọ̀ ọjọ́ kejì tánàbí wá róyìn ìrìn ní àtìkọ́bá ìlú tẹ̀lẹ̀ o àwọn ará mọ́ká wọ́n bẹ̀rẹ̀ sí ṣe gíní wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kàyéfì wọ́n torí ẹ̀ wọ́n pàdánù ìyẹrọ pẹ̀tọ́ oṣù ti gbéni ẹni tí ó gbà tẹ́lẹ̀ náà ó tún wá lò yíhun láti ṣe gíní láti fi bọ̀tẹ́ẹ̀sì ọ̀rọ̀ tó ń sọ pé àtọ́kókù rọ́lọ́kùnrin mẹ́sìlú látọ́ tó ẹgbẹ́ bí ẹ bá sáàbù pẹ̀lú ẹsí àìmọ́yóòsù kó sì sọ ipò òun lọ́bẹ̀ ní òru iná ẹ́ orísun ṣe gíní òun tún dé àà yọ́ ọ̀rẹ́ ìtọ́jú wá ṣe gíní yọ́ ọ̀rẹ́ ìtọ́jú wá gà lásìkò yìí Abubakar Siddiq radiyallahu anhu kò sí nílùú Mákà kò sí gbòrò Mákà ń báyìí nígbà òtijọ́ kejì dé àwọn amúnábìkì wọ́n sáré lọ́dún pàdé rẹ̀ àwọn amúnábìkì wọ́n sì ń bẹ láti gba wọn bẹ̀ sínà sẹ́wọ̀n pé tí nǹkan táwọn yẹn bá fẹ́ wọ́n mọ̀ bí ah gbogbo sáàmì ìgbà ti wí ẹ́n sáàmì ló wí bẹ̀rẹ̀ tó ti dáyé lójú àwọ́bákà ló sọ pé bó ti rí náà ẹ́n ìgbà fún tó pàfà nàbí sallallahu alaihi wasallam irú gbà fún yẹn òun náà ló yẹ kí ẹ̀ sallallahu alaihi wasallam tí ẹ̀ bá ń ṣe nǹkan kọ́là kó máa ń ṣe nǹkan yẹn láti ìgbà tó ti bí ọ kó máa ń ṣe nǹkan yẹn kó bá àwọn bàbá tó bí ọ lórí ẹ̀ kó máa ń ṣe nǹkan yẹn kó bá àwọn bàbá bàbá tó bí ọ lórí ẹ̀ nígbà tó wá rí pé àdíjà náà

hadith yẹn wà nínú sọ ìhá yìí ipé anábì sallallahu alaihi wasallam ó ní a jìbìrìlù alaihi salam ó gbé anábì sallallahu alaihi wasallam ó wá gbé sí orí alburak ẹ́n bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí kíná korúkọ rẹ̀ láàrin ẹ̀sìn àti kẹ́tẹ́kẹ́tẹ́ òun náà ló wà ó sì níyẹ̀ ó wá gbé ànábì sallallahu alaihi wasallam ó gbé ànábì sórí ẹ̀ ànábì ní pàǹtọ́lá kọ̀bí ìdírí hátà hátà sàmà àdúnyà pọ̀sẹ̀mtà ó ní ìjìbìlì wa bẹ̀rẹ̀ sí gbé wọn lọ títí tó fi gbé wọn dé sàmà àdúnyà sàmà ayé kẹ́rọ́ nípa àtọ́ fi ti àbújẹ̀ sí sàmà ayé òun náà ní pé kí ni sàmà yẹn náà ló nẹ́ẹ̀kì sí ilé ayé tàwa yìí òun náà ní sàmà alákọ̀ọ́kọ́ anábì ní nígbà wọn agbẹ́mídé sánmà alákọ̀ọ́kọ́ fọ̀sẹ́fẹ́ jìbìlì wá ní so tó ajẹ́ pé sánmà náà tún segí ni ó tún lẹ́kọ̀ọ́ àbáwọlé kéèsè tí ìyá lè segí ni tí ó kàn wọnú ẹ̀ tó kù fìdí wọ́bẹ̀ jìbìlì wá béèrè wọ́n ní fọ̀sẹ́fẹ́ jìbìlì wá ní ẹbá sílẹ̀kùn ẹ́ kọ́ọ̀lù fàkílà manhaza àwọn màláíkà tí tani sọ pé kábàáhùn sílẹ̀kùn kọ́lá jìbìrìlù jìbìrìlù ní èmi jìbìrìlù ní kíílà wọn màmá àwọn tani wọn ta ìwọ nìkan kọ́ tani bẹ pẹ̀lú ẹ ìwọ àti ìsàlẹ̀ ẹsẹ̀ gíní ìwọ àtàlẹ̀ pẹ̀ ẹwọ tí kí ọ́ sì sámà ẹ́ tí ò sí ìgbàkan kò sẹ́ni tó lè ìgbé ìsámà tẹ́lẹ̀ gan ẹ wá wo tọ́lọ̀ ọba àdékọ́lá ẹ wo ètò tò náà ló bá tó jẹ́ pé gbogbo ètò táwọn èèyàn láwọn ṣe láyé lónìí ẹ̀yìn security check ni security post ni ẹ̀yìn ọlọ́wọ́ bá àlékí ọlá gbogbo ẹ̀ ló ti kọ́ alẹ́kọ̀ọ́ ẹ̀nú al ẹ́n ẹ̀họ́ ni pé sọ ẹ̀ sọ̀kalẹ̀ ká sáàtì àbí ìjọ tí ń sáàtì àwọn èèyàn ọlọ́run bá àlékọ́ láti sọ gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an Jibril wá sọ fún wọn pé Muhammad fàdà Muhammad ó ní Muhammad ní bẹ pẹ̀lú mi fàkílà wàkọ́dù òrùsílà ilẹ̀ wọ́n tún wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé wọ́n ránṣẹ́ sí ni ẹ́ òun náà làwọn èèyàn náà máa ń jíwó ara rẹ̀ fún abẹ́rọ̀ a ní à ok ṣé ọ̀gá máa fẹ́ ń bọ́ tẹ ní àpọ́ìntmẹ́ntì pẹ̀lú wọn ni ẹ́ àmúlápọ̀tíẹ̀ntì àwọn náà wọ́n ni wá àwọn bí lọ́wọ́ jìbìrìlù pé wọ̀kọ́dù sílá ilé yìí tí wọ́n ránṣẹ́ pé ní ẹ̀kọ́dà náàm jìbìrìlù ní bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ pé ní bàkílẹ̀ marhaban bi ẹ̀ ọwọ́n dárùn pé marhaban bi bí a kò máa wọlé kò máa rọra fàní ìmọ̀lùmọ̀jì yà wọ́n á mọ́dàlá ẹni tó dé wá tó dé sámà yìí yà ní àlejò tó dé sámà yìí mọ́dàlá rẹ̀ fàfú ti ha wọ́n wá sílẹ̀ fún fún ànábì sallallahu alaihi wasallam wàlá máa kàlọ́sù fàídà fi ha adam nígbà wọn wọnú sámà alákọ̀ọ́kọ́ báyìí dé fàídà fi ha adam ó ní bó bá ànábì adam bẹ́ẹ̀ ànábì adam alaihi salam ànábì ní òun bá pàdé ní sámà alákọ̀ọ́kọ́ ó bá nàbí adam bẹ́ẹ̀ fàkọ́lá hada abúka adam fasallim alayhi jibril wá introduce anabi sallallahu alayhi wa sallam kani káàní sí anabi adam ó wá ní hádá adam bàbá rẹ̀ anabi adam ó ní o fasallim alayhi ya sálámà sí sálámà sí ẹ́n tó gíra anábi ṣe pàtàlámtò àlẹ́ anábi ní òun ṣe gíní òun bá sálámà sí fàrọ́jà sàlám ó bá dá sálámà padà tó ẹ̀rì nígbà tí anábi ó sálámà sí bàbá àkọ́kọ́ rẹ̀ anábi ó adam salam anábi ò kúnlẹ̀ ohun jẹ́wò pé yóò àjọ̀bálẹ̀ yá àwọn bàbá bàbá kílẹ̀ lọ́wọ́ kílẹ̀ rí gbọ́ ẹlòmí ò ní ẹjọ́ balẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ń sọ fún wa nínú hadithu yìí ó ní fasallamtu alayhi ó ní tí mo ṣe náà ni pé mo bá sálámà sí mo sálámà sí anábì adam ó ní kí ní ìgbà tó sálámà sí kí ló ṣe faradda salam kuma da salamu bala ẹ́ ọmọ dáadáa máa wulẹ̀ máa rọra anabi dáadáa máa wulẹ̀ máa rọra fún mafáìdá hátà àtàtàmá àtàríyàtà tàtàtà nígbà kó mẹ́un oníṣìbìlú bá tún gbémi bún bá tún gbémi kúkè lọ ní bá tún gbémi kúkè lọ títí tó fi dé ẹ̀ àtàmá àtàríyà tàtàtà ó fi wá gbémi dé sámà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì tàtàtà ọba tún ní tọ̀ ẹ̀sílẹ̀kùn ẹ̀sílẹ̀kùn afẹ́ ẹ́ eh? wọ́n tún wá sọ fún pé màmá àkọọ́lá jìbìrì ó ní jìbìrì ìlú ní kí ilẹ̀ wọn màmá wọn wá níta ní ìgbẹ́ pẹ̀lú ẹ ẹ́ kí ilẹ̀ màmá àjà kálílẹ̀ ó jìbìrì ìlú ní ilẹ̀ màmá wọn níta wá ní ìgbẹ́ pẹ̀lú rẹ kọ́lá Muhammad ó Muhammad ní kí ilẹ̀ wọ́n kọ́ àwọn náà tún béèrè sámà ẹlẹ́kẹ̀ló sámà ẹlẹ́kẹ̀jì wọ́n wá bèèrè pé sí wọ́n anábì nígbà tó ń dé sánmà yìí pẹ̀lá makalẹ́k nígbà tó ń dé bí inú sánmà ẹlẹ́ẹ̀kejì yìí ó ní òun bá ìdá ẹ Yahya wà Isa ẹ anábì ní òun bá anábì Yahya àtànábì Isa òun bá wọn bẹ́ẹ̀ ni wọ́n mú mọ́bùnà lẹ́kàálà àwọn méjèèjì ẹ àwọn méjèèjì kọ́sì ní wọn àtànábì Yahya àtànábì Isa alayhi salam عليهما السلام قلهم بقى مجد بيه قال هذا يحيى وهذا عيسى فسلم عليهما فسلموا ìbí ìtọ́ àtọ́bá ànábì pé sọ eléyìí ni ẹni ni àpèrè Yahya ẹ́ ànábì Isa ni sálámà táwọn méjèèjì ó ní fasallamtu alayhima faradda mo wá sálámà táwọn méjèèjì àméjì jẹ́ gíní àméjì dá sálámà padà qala marhaban bil akhi salih wan nabiy salih wọ́n ní máa wulẹ̀ ọmọ ìyá dáadáa aláàkàtúwàlì ẹ̀rí ànábì adam tí òun pè ànábì sallallahu alaihi wasallam àlébì ní sọ́ọ̀lẹ̀ ọmọ dáadáa ló pè tó mọ̀ sọ́ ìdàbí ilẹ̀ sàmà ìsàlìdà ó ní ìgbà náà wọ́n tún wá gbé mi wọ́n tún wá gbé mi gòkè lọ títà dé sámẹ̀lẹ̀ kẹta pọ̀sẹ́pùtà ìlàmàn hàdà abátúnítọ̀ ẹ̀sílẹ̀ fún wa àwọn ará sánmà ẹlẹ́kẹta wọ́n tún wá ń bèèrè pé wà màmá wọ́n ni manhada sáàlẹ̀ lẹ́yìn kọ́lá jìbìrì ó ní jìbìrì ìlú ní tẹ́ìlá wà màmá wọ́n ni ta ní wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ kọ́lá muhammad ó ní muhammad nìkílá wọ̀kọ́lẹ̀ òṣìṣẹ́lá ilẹ̀ tí wọ́n ránṣẹ́ pé wọ́n ni ó wá ní kọ́lá وفتح فلما خلصت فإذا يوسف nígbà tó ń dé sánmà ẹlẹ́ẹ̀kẹta òun bá ta níbẹ̀ òun bá ànábì yusuf bẹ̀ sánmà alákọ̀ọ́kọ́ ta ló bá bẹ̀ adam sánmà ẹlẹ́ẹ̀kẹta ta ló bá bẹ̀ yahya wa isa ẹ̀yìn sánmà ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ tó ti wá bá ànábì yusuf alayhi salam ó wá ní jìbìlù wa sọ fún pé fàtẹ́lì màálẹ̀ yusuf ni fàtẹ́lì màálẹ̀ sálámà sí fàtẹ́lì màálẹ̀ yìí òun wá sálámà sí ó sì dáhùn lóhùn sálámà tó mà kọ́lá marhaban bil akhi salih wà nàbí salih ọwá ni máa wulẹ̀ máa rọra ọmọ ìyá dáadáa anábì dáadáa máa wulẹ̀ máa rọra tó mà sọ ìdàbí àtà àtà sàmà àrọ̀bíà olùkọ́ wa gbé òun lọ ó tún gbé òun gòkè lọ ó tún gbé mi gòkè lọ títí tó ń gbé mi dé sámà ẹlẹ́ẹ̀kẹrin pàṣẹ́pà kí lámàrin àádá kọ́lá jìbìrì ọba tún yẹ sílẹ̀ fún wọn níta lórí jìbìrì ẹ̀kọ́ láńlá kan lè ẹ tí wà ní a fẹ́ wọlé àwọn pé ni ẹ wọ́n béèrè pé ni èyàn lára ìdáhùn nínú àwọn ẹ̀kọ́ tó yóò kọ́ ẹlòmí ò bínú pé ni àwọn máa pé ni tó wàá dóhùn ni ẹlòmí bínú ẹlòmí tún wá mẹ́ ta ni yóò alé mi ni yóò tún mọ̀ fọ̀rọ̀ ọgbọ̀n ẹ̀ pé yọ́ ni wọ̀wọ̀ ni wọ́ta ni ẹ́ wá ìpé ẹni tó ń tán ṣe wọ́n sọ pé olókọ ni ṣé olókọ ni so nínú ẹ̀kọ́ tààrí kọ́ òun náà ni pé sábà ń béèrè pé tàà ni ẹ́ àásìkí ni àdàpọ̀ ara wa ni nínú àwọn ẹ̀kọ́ míì tó jẹ́ pé yàní ẹ̀kọ́ tó jẹ́ pé ẹ̀kọ́ yẹ pé yóò kọ́ ẹ̀ sí ẹ̀kọ́ nígbàtí èèyàn bá ń ṣe kíni nígbàtí èèyàn bá ń dákọ̀ ara rẹ̀ kò sí nù tẹríba nígbà tí ń ara rẹ̀ kó mọ́ àpè àyè ní ẹ̀lọ́ sáré léyìn èmi ni alimam kìíní ni alusalu kìíní ni afa kìíní ni ó dákọ̀ rẹ̀ kò sí àtọ̀dá tani sọ̀rọ̀ Ibrahim ni ó kọ̀ ẹ̀ wọ́n lọ kó àrẹ ìwọ tuntun fún rẹ̀ ó ara rẹ̀ ó ara rẹ̀ ṣe jẹ́ àwọn èèyàn ni ó jẹ́ kó máa ṣe kíni wọ́n jẹ́ kó máa sàpálé rẹ̀ ẹ̀ kálùgbà bẹ́ dápa rẹ̀ àbá kìíní sọ̀rọ̀ ẹ̀ àṣẹ́wò kìíní sọ̀rọ̀ ẹ̀ mọ̀kádàmù kìíní kan ní sọ̀rọ̀ àà dápọ̀ ara rẹ̀ pọ́nbélé ó máa jẹ́ kíni ó máa jẹ́ ẹwọ́n jìbìrìlù lìsìn ẹ̀ alayhi salam ẹ̀ jìbìrìlù sọ pé málàkù jìbìrìl òun sì lọ́gá àwọn màláíkà nígbà tí ó dápọ̀ ara rẹ̀ ó ní jìbìrìlù ní sọ̀rọ̀ wọ́n bèèrè pé ta ní bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀ ó wá Muhammad ní bẹ pẹ̀lú wọ́n wá pé tí wọ́n pè ní ẹ́ tí wọ́n ránṣẹ́ sí ní kọ́là náà ẹ̀tún wọ ẹ̀kọ́ mi jìbìrúdù orúkọ wípé à ẹ mà ṣe kí ní ẹ̀yìn tí mo jẹ́ pẹ̀lú ọ̀gá yín orí ìyàlẹ́ ìlú tó wá béèrè pé tí wọ́n ránṣẹ́ sí ẹ́ tẹ̀gbẹ́sẹ̀ lórí òwínú ẹ̀ tó bá ní access láti wọ ọ̀dọ̀ ọ̀gá kan ẹ̀yìn tó yẹ pé kí wọ́n ń bọ̀ ẹ̀ tó wá wà lójú ọ̀nà security bàbá ni àti wọ́n invite wọn ni what do you mean wọ́n invite orí ìyàlẹ́ yìí ni wọ́n sọ pé so jìbìrìlù tó dá lóhùn ipé naam ó ní wọ́n ránṣẹ́ sí ní àwọn náà tó kí ìwé máa wólẹ̀ máa rọra náà ẹlẹ́ẹ̀kẹ́ lónù ẹlẹ́ẹ̀kẹ́rin ó ní falamma kalastu ila ìdìrí nígbàtà wá wọ́bẹ̀ bóhùn ti bá anábì ìdìrí aleyhisselam ní sáàmà ẹlẹ́ẹ̀kẹ́rin qal hadha ìdìrí anábì adamu ní ìdìrí sùn ní fasallama alayhi fasallamtu alayhi farad rá sálámà sí ọlọ́run wá sálámà sí ó sì dáhùn lóhùn sálámà náà tó ma qala marhaban bil akhi salih wan nabiy salih ẹ́ ànábì Ìdírísù náà tó sọ pé máa wulẹ̀ máa rọra ọmọ ìyá dáadáa máa wulẹ̀ máa rọra ànábì ẹni rí máa wulẹ̀ máa rọra tó ma qa'ida sí hatta ata sama al-khamisa oníbẹ̀rẹ̀ ni jìbìrì tó bá tún gbé mi lọ ní bá tún gbé mi lọ títí tó gbé mi dé sámà ẹlẹ́karùn-ún qila man hadha wọ́n tún sọ ní sọ́nà ẹlẹ́kàrún pé ta ni ó ọ́lá jìbìrìlù ó ní jìbìrìlù ní ìfìlà wọn ma'ak wọ́n ní ta ní bẹ pẹ̀lú rẹ̀ ọ́lá muhammadun sallallahu alaihi wasallam ọ́lá nábi ní bẹ pẹ̀lú nígbà tó ó dé bẹ́ẹ̀ báyìí dé ẹni tó wọ́n kàn ní sánmà ẹlẹ́ẹ̀karùn ló bá di ta ló bá di ànábì Harun alayhi salam ọmọ ya ànábì Musa ọlá haza Harun jìbìrì tún wá sọ fún ànábì pé Harun ní fasallimu alayhi Harun táà máa ń pè lárúnà yà ní Haruna Haruna Harun sálámà sí ó ní fasallamtu alayhi wa radda thumma qala marhaban bil akhi as-salih wan nabiy as-salih ànábì Harun náà tún wá sọ pé máa wọlẹ̀ máa rọra ọmọ ìyá dáadáa máa wulẹ̀ máa rọra ànábì eré ànábì ẹni eré máa wulẹ̀ máa rọra ó ní fún bàtọ́ ìdàbí hátà àtàsàmá àtàdìsà ọba tún gbé mi gúnkè lọ ọba tún gbé mi gúnkè lọ tó fi dé sánmà ẹlẹ́ẹ̀kẹfà pàṣẹ́fà ọba tún ní kí wọ́n sílẹ̀kùn fóun fàkílà kílà mẹ́rin hàzà wọ́n tún wá bèèrè pẹ́ta ni kọ́lá jìbìrì kílà wọ́n mẹ́rin máa kọ́lá muhammadun kílà àwàkọ́dù òrùsílà ilẹ̀ yìí àwọn abẹ́rẹ̀ pé tí wọ́n ti pè ní tí wọ́n ránṣẹ́ sí ipé kó wá ní qala na'am qala marhaban bihi fanima al-maji' jaa falamma khalaqtu fa idha Musa onígbà tó wọ́n dé sánmà ẹlẹ́ẹ̀kẹfà tààlẹ̀ tó bá ń bẹ̀ wọ́n bá bá anábì Musa bẹ̀ alayhi salam qala hadha Musa wa sallim alayhi wa sallamtu alayhi wa radda thumma qala marhaban bil akhi as-salih wan nabiy as-salih wọ́n ní máa wọlé anábì dáadáa anábì rí falamma tajawaztu bàtà qila lahu ma yubkik ẹgbà tí wọ́n kọjá abẹ́ ó ní ó wá di pé bàtà jìbìlù wá ń ṣe kíni jìbìlù wá wà nàbí ìsọ́lá wàlámà ìtajà wá sú bàtà onígbà tó wá kọjá ẹ́ ó wá bẹ̀rẹ̀ sí sunkún ta ló sunkún anábì Musa alayhi salam qila ma yubkik qala abki لأن غلاما بعث بعدي يدخل الجنة من أمته أكثر مما يدخلها من أمتي ماذا anábì láwọn ọ̀dọ́dọ̀ anábì Musa tó sálámù títà anábì على bá gbékún àwọn àbí anábì Musa pé kí ní pa ọlẹ́kùn wà ní ẹ̀ tí ń pa mílẹ́kùn ni pé ọmọ yìí tí wọ́n gbé dìde lẹ́yìn ni ẹ̀ gùlám ọmọ yìí tí wọ́n gbé dìde lẹ́yìn ni ẹ̀yìn ni ló dé ẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn tí ó wà àwọn tó wà ìjẹ́nà nínú àdúgbà rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n tún pọ̀ ìtàwọn tèmi lọ ó ní ṣe ń pa àwọn lẹ́kúnnù kí ló wà tí wọ́n fi pọ̀ ní pé Ànábì sallallahu alaihi wasallam òun náà lànàbí gbẹ̀yìn alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé iṣẹ́ tọ́nà ọba àlékẹ́ ọlára ànátọ́nà fi rán Ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ gbogbo àgbáyé ni kò sáà nẹ́bì kan tọ́nà ọba àlékẹ́ ọlára ń tẹ́ àbí fọ́nà ọba àlékẹ́ ọlára ń sí àwọn ìjọ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ oníkan ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́lá tó gbáyé ẹ̀ rí pé àwọn christian náà máa ń sọ pé pé Jésù wọ́n rán sí àwọn àgùntàn ọmọ Ísírẹ́lì ó náà níbẹ̀rẹ̀ tí wọ́n máa ń bí wọ́n sì wọ́n sábà ráyè dáhùn tí wọ́n rí dáhùn ìpè Ànábì Mùsá Ànábì Ìsá alayhi salam tẹ́ ń pè ní Jésù yìí àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́lá náà sí ẹ̀ ń ṣe ẹ̀yin náà ọmọ Ísírẹ́lì ní àbá ọmọ israẹli tó ń bẹ ẹ̀dì sí má nítorí pé àwọn ọmọ israẹli tọ́lọ̀ ọba àríkẹ́ rárá anábì isa sí aleyhisalamu yìí anábì isa kan ti tọ́ka àlùfáà ọmọ israẹli ike ẹ inni rasulullahi ilaykum láti wá sí kíni láti

ẹ́n tó bá jọ ògbédà kìí àmà òun ní sínú ọmọlẹ́yìn ànábì èyí sá sánpẹ́ pè mara rẹ̀ tó gbá ànábì yìí sá ti rìfà àwọn ànábì wọ́n rìfà àwọn olùgbọ́rọ̀ sára bí wọlẹ́nu sọ irú wọn tó bá jọ ògbédà kìí àmà wọ́n wọ̀ náà ni wọ́n ti ti bèrè inú láti wá jọ kìí àmà ẹn tó bá kú ní gẹ́fẹ̀ yìí ẹn tí èsè kí ni tí ò sí Islam ó kú ní Yahudi ni ẹn ó kú ní Júù ni ó kú ní Nasara ó kú ní Kírísítẹ́nì ni yóò wọ̀ náà tó bá jọ ògbédà kìí àmà láàtúgbọ́dọ̀ kí

ẹ gbọ́dọ̀ kí òun sí la ẹ gbọ́dọ̀ sàdúrà fún wọ̀lá àṣẹkùnmọ́ aláàkọ́bùnì kọ́yà mọ́jẹ̀bí sàárè wọn owó àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ ìsìláàmù àmẹ́lò míì nítorí àìlágbọ́ yẹ́sì kíṣẹ́ ni ó wà kú yóò wà nígbà náà sọ ẹ̀yà rip ọ̀nà máa ti rip kí ni ló máa rip ẹ́ rẹ́sì fi ẹ́ bóò ló ti bẹ́ẹ̀ rẹ́sì fi trọ́gù bẹ̀rẹ̀ nù ẹ́ tó bá ti kú ẹ́ tó bá ti kú ìyá rẹ̀ tó kú ní kírísẹ́n tó kú ní kèfèrí ìyá rẹ̀ ẹ̀ ń gbé sínú kòtò báyìí ẹ̀ ń gbé wọ́n ń gbé sínú yóò bẹ̀ẹ̀ sí máa jẹ ìyá rẹ̀ ní sálìkì amògìdé wọ́n wá sẹ̀wá rẹ̀ wọ́n sẹ̀wá fi sínú permanent ìyá rẹ̀ ìyá rẹ̀ sọmọ́sẹ̀ wá yọ tí ọ̀sán fọ́lẹ́ náà ẹ́ ó ma pariwo yà káwọn amúyà ní ṣùgbọ́n tí àmọ́nà yàrá kan ẹ́ kámọ́jọ́ jáde kọ́lá kan máa fún lóúnjẹ ìyà náà ló ní wọ́n fi ń jẹun ká tó sọ kíni sọ ìyà náà ni wọ́n wọ́n máa wá mú àwọn e, àwọn gínápọ̀pọ̀ ètútú àwọn àwọnúwọ̀jẹ̀ ẹ́ tí ń jáde lára wọn lára wọn ara lè ná òun náà ni ó tún máa ṣe kíni òun náà ni ó máa fún wa mú wọ́n tún wá máa pariwo pé ah kọ́lọ́ ń pa wọn ọlọ́run wa ní kò sí kú má ẹ̀ ní kú kúlẹ̀mà nẹ́bìyà jùlúdù hún bàdàlá hún jùlúdàn gbẹ̀rọ̀ ọlọ́run bá ní kọlá ní tí àwọn wọn bá ti jóná tó ti jiná tó ti dúdó tí ó gbẹ́ ọlọ́run bá àríkọ́lá ní àtún fún àwọn ohun rìn níwù tí a máa wó pé àbá ah, ti kú tó Jonathan tó ti dé ìjọ kókárí kò kárí ọlọ́run bá àríkọ́lá ó ṣe kíni yóò tún rí níwù awọ mi fún wa wọ́n tún wá máa ṣe kíni wọ́n tún wá máa kọ̀ntínú yà wọn ẹ wá wò bí sùn àgbẹ̀lọ́ gbé nínú tòun náà láàfin pé gbogbo àwọn tí ń ṣe nǹkan míì lẹ́yìn Islam wọ́n tó ń sóòsà wọ́n tó ń ṣe christianity wọ́n tó ń ṣe ẹ̀yìn tó ló ń tẹ̀lé náà níbi ìrìn ìta wọ́n tó pé ààrẹ mùsùlùmí náà tó jẹ́ pé mùsùlùmí lọ́sàn-án nǹkan ní ilẹ̀ lóru ni ọ́ bí o bá ti parẹ́ tó bá ti ṣe gíní tó bá ti palẹ̀ mọ́ ẹ́ tó bá ti dákẹ́ lórí nǹkan tó ń ṣe yìí kó mọ̀ yí pé kò sọ́nà àbáyọmọ́ o kò sọ́nà àbáyọmọ́ kò sì sí àwíjàre kankan fún yẹn kankan mọ́lá yìí tá a wà lónìí ẹ́ wọ́n ni ọmọ bọ̀wá ní islam ó gẹ́rù parí oníbi tí wọ́n máa bá lọ tó fi jáde láyé nù òwúrọ̀ àwọn wọ̀nyí ẹ̀ kálọ̀ lè máa ìpè tẹ́yà bá jáde láyé lórí bẹ́ẹ̀ ó máa ìpè ó jáde láyé ẹ̀ lórí asán ni sọ́nà ẹlẹ́ẹ̀kẹfà anábì pàdé anábì musa alayhi salam anábì musa wá tó ẹkún ìdá sí lọ́nu àwọn àti anábì musa pé kí ni ń pa ọlẹ́kún ó ní à ìdí ń pa ọlẹ́kún ni pé ọmọ tí wọ́n gbé dìde lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ni wọ́n gbé dìde àwọn tí ó wà ìjẹ́ náà nínú àwọn ìjọ rẹ̀ wọ́n tún wá pọ̀ jàrá ó tún pọ̀ jù lèmi lọ ó ní ṣe ń pàmílẹ̀ fún un ó ní tún mọ̀sán ìdàbí ilà sàmà ìsàbíà lẹ́yìn ìgbà náà wọ́n bá tún gbé mi lọ wọ́n tún gbé mi lọ sísẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀keje kọ̀dọ́kítà jìbìlì kí lamọ̀n hàzà jìbìlì wa tún béèrè pé ẹ sílẹ̀kùn wọ́n ní ta ni kọ́lá jìbìlì kí lamọ̀n máa kọ́lá muhammadun sallallahu alaihi wasallam wọ́n ní sáni sáni bẹ pẹ̀lú ẹ ó ní muhammadu ni wọ́n wá béèrè pé tí wọ́n ránṣẹ́ pé ni qala na'am ó ní bẹ́ẹ̀ ni ẹ̀ kí ni wọ́n èsì wọ́n mú ẹ̀ wọ́n ní wọ̀kọ́dù wọ̀ ìta ilé yìí wọ́n ti ránṣẹ́ sí qala na'am qala marhaban bihi pàdé ìmọ̀lìmọ̀jì wù jà pẹ̀lẹ́ makala anábì nígbà tí bá ní sánmà ilé keje qala hadha jìbìlì wá sọ fún ànábì pé bàbá rẹ̀ rí ẹ̀rì bàbá ló tún pè é nípa ànábì sallallahu alaihi wasallam ẹ̀ bàbá là ànábì náà pè é nílátà àbí Ibrahim ẹ̀sìn bàbá mi ànábì Ibrahim ni wọ́n ń pè ní bàbá àwọn ànábì ọlọ́run nítorí pé kí ni nítorí pé àwọn ànábì ọlọ́run jáde lára rẹ̀ tó pọ̀ gan àwọn ànábì ọlọ́run jáde lára rẹ̀ tó pọ̀ gan ànábì Ibrahim alayhi salam ó bí Ismail ó sì bí ó bí Ishaq so láti ara ishaq àti ismaili ẹ̀ eh, látara ismaili anábí ọlọ́run kankan ò jáde tó fi dìgbà anábí sallallahu alaihi wasallam dé ẹwà ní gbogbo àwọn anábí tí wọ́n wá ní ọba ní israel eh, láti ẹ̀yìn òun náà ni àwọn ànábì ti ń jáde òun làwọn ànábì ti ń jáde òní ti ń jáde ìyẹn náà ni àwọn yẹ̀wúdí ẹ àwọn bàní sọ ì òun náà ni wọ́n ti fọkà sí ipe ànábì tí ó jẹ́ ànábì gbẹ̀yìn wọ́n fọkà sí kọ́dọ̀ àwọn ilé tiwa kò sí èméjì pé ó ti wà lákọọ́lẹ̀ pé ànábì wà ànábì gbẹ̀yìn wà wọ́n ti rí inú àkọọ́lẹ̀ wọn kò sí èméjì bẹ́ẹ̀ ẹnu kan kan tí wọ́n retí náà ni pé kó jáde lọ́sọ̀dọ̀ wọn

so àwọn yahudi wọ́n fọkàn sí ẹ̀rìkí ànábì alaihi wasallam nígbà tí Abu Talib ẹ̀ tàbá ń ka sí alaihi wasallam nígbà tó mú ànábì lọ sí ìlú Abu Talib ìmọ̀ tẹ̀lé lọ sí àwọn ọjà èdè òwò tán bá ń sí káàkiri àwọn á lọ sí ìlú sham nígbà tí wọ́n dé ìlú sham láti àbáwọlé ìlú sham ìbẹ̀yìn wọ́n ti rí arákùnrin kan tó jẹ́ pé àfáàgbà àwọn yahudi ni àbá àgbà nínú àwọn yahudi àbá tó dá nǹkan mà ó ma tàwọ́rọ̀ ó yà nẹ́bí sallallahu alaihi wasallam báyìí bó ṣe sáré lọ lè bá nẹ́bí ni ó bá fa nẹ́bí ọba ní anẹ́bí gbẹ̀yìn rẹ̀ o ó ní anẹ́bí tọ́lọ̀ ọba àríkọlá ní òní ó ṣe kí ni òní ó kàn ìrè ìwọ̀n béèrè wọ́n ń sáré bàbá ọmọ yìí àbútọ́lì ah, ni bàbá rẹ̀ ẹni tó jẹ́ àgbà àfá ìjọ àwọn yahudi yìí ó ní àà ó ní kò gbọ́dọ̀ ní bàbá lásìkò táwà yìí ó ní kò gbọ́dọ̀ sí bàbá rẹ̀ láyé àbútọ́ rẹ̀ gbá ní ilóòtọ́ ní sí bàbá rẹ̀ láyé ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóhun nítorí pé eléyìí fi yé wa pé wọ́n fún wọn ní detailed information detailed information pa Ànábì sallallahu alaihi wasallam débi pé bẹ́ẹ̀ bá rí yóò ṣe kíni yóò sì dààmú kọ́dà wọ́n ní arákùnrin tàà sọ èyí tó wo bí èjìká Ànábì ó tún wá àmì kan bẹ́ẹ̀ pé wọ́n ti tún sọ ọ́gbẹ̀ mú ẹnu síra wọn tí wọ́n wá fi sí wọ́n ti jòkó lè mọ́lẹ̀ ètò ó tún wo àmì ń pé ah, ọ̀nà tó ń eh, dà àmàjẹ́ kí wá ní arákùnrin yìí bàáyọ̀ kí wá ní nǹkan tó sọ fún àbútọ́lì kò láwọn yẹ̀wò jẹ́ rí àwọn burúkú pọ̀ wọ́n lè pa ọmọ yóò ẹ́ wọ́n lè ṣekí ni wọ́n lè dáwọ́jọ káláwọ́ pa ọmọ yìí kí ló fà tí wọ́n fi dáwọ́jọ kí ló fà tí wọ́n fi dáwọ́jọ pé àwọn pa òun náà ni pé kí ni òun náà ni pé wọ́n ti rí pé kìí ṣe ara àwọn òun náà lọ́mọ yìí ti jáde òun náà ló fà tí Abu Talib tó fi wá dá Nabi sallallahu alaihi wasallam ó fi wá dá padà lọ́jọ́ náà tí ò jẹ́ kí ọmọ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ nínú ìyàjú yẹn so ibi tá òun náà ni pé ní sánmà ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje anábì sallallahu alaihi wasallam anábì wá pàdé anábì pàdé anábì Ibrahim alaihi salam èyí tí ń ṣe babala anábì sallallahu alaihi wasallam ibi tá a ti lọ tí a ti ṣe gbogbo àwọn àlàyé rẹ̀kẹ́tẹ̀ yìí òun náà ni ìtumọ̀ gbólóhùn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tó ní alladhi khalaqa sab'a samawatin tibaqa pé ọba tó jẹ́ pé òun náà ló dá sánmà méjèèje ó dá ní pèlèpèlè a ní wọ́n ní àwọn kan nínú àwọn onítafsir àwọn sọ pé tibaqan àwọn sọ pé ìpele ìpele yìí wọ́n ní ìpele tí wọ́n kàn gbé lera wọn ni àwọn míì ní á ah, ìpele yìí o ìpele tó yẹ pé ààlà wà láàrin sánmà kan sánmà kan ni so iná láti rí nínú àdíṣù al-Isra wal-Mi'raj àdíṣù yẹn àdíṣù tó kún gani àdíṣù tó tó pé kó jẹ́ pé òní kága pé òfin ṣe gíní pé òfin ṣe òdìdí ìjókòó ni so àmọ́tí tá a fẹ́ lò bẹ́ẹ̀ ẹ òun náà ní kékeré òun náà ní àsámà kan sí sámà kejì àlàfo wà bẹ́ẹ̀ òun náà láti rí òun ànábì bá o ànábì siri, lóríṣiríṣi ó bá ànábì adam pàdé ó bá yahaya àti isa ẹ ó bá pàdé ó bá ànábì dirisi pàdé ó bá ànábì harun pàdé o ba ànábì ẹ yusuf pàdé o ba ànábì ẹ musa ọba àpàdé ọba anabi ibrahim ọba àpàdé báyìí ti bá wọn pàdé nù tó ní àdìsọ́rọ́ wọ́n ní ẹ̀rọ. gbogbo eléyìí nínú àwọn ìtọ́lọ̀ ọba àlékiọlá fi tòwá nínú mìíní àlẹ́lí náà yóò mìíràn dàbí lọ́gá yìí nínú àwọn nǹkan tó pamọ́ ni kò sẹ́ni tó wà ń bẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àmì tó bá ti jẹ́ mùmí ní òdodo túláàsì òun náà ni tó gbà á wípé bá ànábì sallallahu alaihi wasallam ti wí yìí náà ló ti rí àgbọ̀dọ̀ jẹ́ ànẹ́bì níyà káwà gbé sínú làákà ìsíwá pé ẹ à kíyàn wá tíráwù ẹ kíyàn tó dé bí kíyàn tó dé bí yóò tó àìsàn yọdún ẹ so ànẹ́bì tó fún wa ní ìwé nípa ilé yìí òun náà ni ànẹ́bì ti ti sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú ọlọ́ọ̀bà àdúgbò láwọn sọ fún wa ó ní alẹ́bí ọba tó jẹ́ pé òun náà ló dá sámà méje ó dá nípele nípele máa tààrọ fi ìfọ́lùkì rahmani ní tàbáwù ọlọ́ọ̀bá àdékọ́lá ní máa tààrọ ó lè rí ẹ́ ó rí ó sílé ìsẹ́kíní ó sílé rí fi ìfọ́lùkì rahman nínú ẹ̀dá tọ́lọ̀ọ̀bá àdékọ́lá dá ẹ́ ní tàbáwù àtàbáwù ayé o lè rí inconsistency nínú àwọn ìdátọ́lọ̀ ọba àlejò lájá pé kí ìkàmọ̀ wá sí gíní ó máa sàkóra wọn àtàbà òun gbogbo ìdátọ́lọ̀ ọba àlejò lájá òun náà ló ṣe déédé òun náà ló mú òun náà ní ò sí ipa sí ìpayọ nínú ìdátọ́lọ̀ ọba lájá ẹ̀rí ọlọ́ọ̀ba lá ó ọ̀rọ̀ súnmọ̀ ló fẹ́ sọ fún wa ọlọ́run bá rí kí ọlákùnkú wá jẹ́ aláìsẹ̀ pé máa tààrà ọ̀fẹ́ ìbálòkè rahman mi tàbà òkú níbi ẹ̀dá tí ọlọ́run bá àjọkẹ́ ayé ọba tí ó dá ẹ̀ẹ́lérí kíni ẹ̀ẹ́lérí yapa ń bẹ̀ ọlọ́run bá rí kí ọlá ní sọ̀rìgé ìlúgbà sọ̀rọ̀ ẹ̀ẹ́dìtàrọ̀ ọ̀nà òkú ọlọ́run bá rí kí ọlá ní ìwọ náà ojú rẹ ìwọ náà máa wá sọ́mà káàkiri àtàrà ọmọ ìfòdó ìjẹ́ ìwọ́lẹ̀ rí àdékùnká mújáde ní sọ́mà ìyá àdékùnká wà tó lè rí mújáde ní sọ́mà wọ́n náà gbójú ẹ sókè kó máa wò gbójú rẹ sókè ìjẹ́ wọ́n rí àdékùnká ní sọ́mà tó lè rí tọ́ka sí àbáwá Ibn Kathir alayhi rahmatullah nígbà tí wọ́n huwa mustahib مستوى ليس فيه اختلاف ولا تنافر ولا مخالفة ولا نقص ولا عيب ولا خلل wọ́n ní wọ́ wọ́n ní tó bá wo ẹ̀dá tó bá wo sánmà wọ́n ní kó gbójú rẹ̀ sókè kó wo sánmà o lè rí ìyapa ń bẹ̀ o lè rí àìṣedéédé ara wọn bẹ̀ o lè rí kùdìẹ̀kùdìẹ̀ kankan ní sánmà o lè rí ààyè kankan bẹ̀ o lè rí àlébù kankan bẹ̀ gbogbo gbogbo ẹ̀ pátápátá o lè rí ní sámà bóò ṣe lè rí ní sámà o lè rí níbi ẹ̀dá kan tọ́lọ̀ọba àlekẹ́ọlá dá wọ́n ní ntí ọlọ́ọ̀ba àlekẹ́ọlá sọ fún wa níbi àyà yìí ni wọ́n ní falẹ̀ haza wọ́n ní torí ìdí eléyìí ọlọ́ọ̀ba àlekẹ́ọlá sọ pé fàrígé ìlbásọ̀rá ẹ̀ tún dá ojú rẹ̀ padà síbẹ̀ hal tara min futur ẹ̀ ayé ó zòrí ilẹ̀ sàmà ọlọ́ọ̀ba àlekẹ́ọlá ni wo sámà dáadáa وتعملها ولا وطوه هل ترى فيها عيبا أو نقصا أو خللا أو عيبا أو خطورة إن جاء في أباس كبير سكت وسما إن جوري إن كدية كدية كان سما إن جوري آية كان سما إن جوري أبو كان سما إن جوري كان تو كدية كاتو في وتي أتولي سوكي كجبي professional كا كجبي professional تمي ẹ tí mo jẹ́ civil civil engineer gẹ́gẹ́ bí professor àtẹ̀mí tí mo jẹ́ architect ah ibi yíò ọyẹ kan ṣe gíní ọyẹ kan hajj kìní kàkún bí lẹ́yìn bá kọlé tó bá mọ̀lé kọ́ tó kọ dáadáa tó gbọ́n yanu sábà tó bí àwọn sàdé tó architect àbí tó jẹ́ bí àwọn civil eh, engineer ẹ̀yìn tán bá gbé wọn dé wọ́n tún sọ fún yín pé bọ̀t ibi ibi ọyẹ kí side ọyẹ kí window rẹ̀ ibi ọyẹ kó tún lókè lẹ́ẹ̀kan sí wọ́n rí kìní kàwí ọlọ́ọ̀bá àti tẹ́lá ní ẹwà lórí pé ogun ọjọ́

هل ترى من فطور أي شكوك إن جاء ربك أري كراك أري شكوك أري بك تسمى كراك ibi tí sáàmà ti fàyà ń bì kan tó ti lójú táwà sọ pé gíní táàlọ̀ pé sáàmà ń jò níbì kan ẹlùmí ọmọ àwò pé a tí sáàmà bá wá jò ìgbòrò jò tí wọ́n ń wálẹ̀ tẹ́bí wọ́n lùmì kan náà ni wọ́n fi ń da mi lé wa ẹ̀rí òjò tí ń rọ̀ òun nínú agbára kan agbára ọlọ́run ni táwa lè wádìí ẹ̀ dáadáa kì í ti tí ń bọ̀ wá

nínú àwọn onímọ̀ nípa tẹ̀sí bẹ̀rẹ̀ látòrí aṣíwájú Abdullahi ibn Abbas gbogbo náà wọ́n sọ pé ìtumọ̀ àdàrọ́ mi kòtò ǹjẹ́ orí kìríkà ẹ́ orí kòtò àìsùkò ǹjẹ́ orí ẹ̀kankan sísámà tẹ́bírí sísámà ti crack wọ̀fàlá kòtò àdàrọ́ mi kòtò ayébìn kòrò mìnkàrò ǹjẹ́ rí sísámà ti fàyà níbìkan tẹ́rí sísámà ti làmìkan

òun náà ló fà tó jẹ́ pé a máa rí ẹ̀díṣẹ́ ẹ̀díṣẹ́ ẹ̀díṣẹ́ ìrísí níbi tá a bá ti òun náà ló fà tó jẹ́ pé àwa máa rí rìvíù ẹ̀ ń là ń ṣe mọ̀ọ́jà rẹ̀ òfin yìí nìsí a ti ṣe kíni a ṣe rẹ̀ wọ́n wà ní kíni wọ́n ni wọ́n hà mí nígbà tá a bá wò tá a bá rí pé nǹkan mọ̀ tó ẹ ọlọ́ọ̀bá àdékọ́lá ti kọ́ ẹ láti gbàdé gíní láti ọba ó ti kọ́kádà àgùgbò kan di hamsin alifasana kọ́bìlà fẹ́ẹ́ ti sọ̀nà wà sọ̀rọ̀ àbù. fifty thousand years ọlọ́ọ̀bá àdékọ́lá tó bá sọ́mà àtìlẹ̀ ẹlẹ́ ti kọ́kádà pátápátá. a wá wà nù ya wa a pé nínú ya wa ìtọ́nà ọba àdìsọ́lá ti wá kọ kò sí nílé kò ní kíkù ẹ wá wo àwa àwọn ìjọba tí wọ́n darí wa nígbà tó bá yá wọ́n ní afẹ́ rìvíù sálárì ẹ́ wọ́n la fẹ́ rìvíù minimum wage kí ló fà wọ́n ní pé nǹkan tó ti wá látà ìwọ̀n ò débi pé nǹkan ò débi kan wọ́n ti ṣe gbogbo ẹ̀pàpọ̀ mọ́ṣẹ́

àwọn aláìmọ̀kan àìlálàáfíà òní ó tún ní òun náà ni ó pè ní òye tẹ́lẹ̀ tó bá dìde nísìn tó bá kó ẹ́ tẹ̀síwá fọ́ọ̀rùn tó bá wá tó òjì ẹ́ tó wá tó tó ya tó wá wá ẹ̀ tí náà gbogbo rẹ̀ wíbàrò ẹ́ abọ́mọláńké ó wá jòkó síbẹ̀ ó wá tí a máa ti ń káàkiri ó wá tẹ̀síwá fọ́ọ̀rùn owó láwà ní ẹ̀rí pé àwọn ìgbìmọ̀ tó ṣe é ìlú ọlọ́run kan nù nítorí pé àwọn èèyàn ti àwọn súnfí wọ́n ti tẹ́lẹ̀ ìlàkà àwọn èèyàn débi pé wọ́n mọ̀ lọ́wọ́ tó fi ojú òde sí òde ọlọ́run ọ̀dà wèrè ẹ́ wèrè tẹ́lẹ̀ wọn fojú òfin ẹni mọ̀ pé òde ọlọ́run tó ẹlòmíràn agbádọ̀ wọlé yóò wá gbọ́ ẹ̀dí kíni yóò wá gbọ́ ẹ̀dá láàrẹ̀ tó ẹni sọ yìí ní ọ̀pá ni ẹ wá bójú lókè ẹ wọ́n ní ìgbà tó padà yá ẹni tó sọ fún mi yìí kọ́lọ́ọ̀kọ́ fẹ́ yìí ẹni ẹ̀ wọ́n lọ sí tí wọ́n sí ojú ti ojú ti wáyé. tó ọlọ́run bá ẹ̀ ó ń kà léyìí wa ó ní ẹ tó dá ojú yín padà sí sàmàlẹ́ ẹ̀ka sí ọlọ́run bá ní ojú yóò padà sọ́dọ̀ yín tí ó yẹ pẹ̀rẹ̀ àbá abdullahi bin abbas ní bẹ̀rẹ̀ ìlànà ojú rẹ̀ ó yẹ àti àwọn ní وهو حذير عبد الله بن عباس قال يعني كليل وقال مجاهد وسودي الحذير المقتل من العيان ojú yóò ti kiri ojú yóò ti yóò múná lọ látara tó kiri látara ṣe yóò gbójú sí iná tó fún fún sí tó bá kọ́kọ́ pa náà ojú yóò kọ́ sí kiri yóò kọ́ sí àbàràbà kó tó wá sí kiri kó tó wá rí kó tó wá gẹ́ẹ̀tì sí padà Ọlọọba alijọla ní tún wo sámà dáadáa ẹ ojú òyò padà sọ́dọ̀ rẹ tójú wo ti ṣe kíní tójú wo tí ó ti dààmú ràbàràbà ó ti bà ojú yẹn kú rẹ kò sí ẹni nínú dáadáa mọ́ ọlọ́ọ̀bà àlejòlá ní ẹ̀yìn tẹ́yàn bá wo ẹ̀dá ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ìmà ní ìwò ẹ̀dá ọlọ́ọ̀bá àríkẹ́ọlá yóò máa tọ́ka fún wa pé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ọ̀pọ̀ nìkan àbábí ni wọ́n fi kúlè ṣe yìí lahu ayatun tadullu ala annahu wahid wọ́n ní gbogbo tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá dá pátápátá gbogbo ẹ̀là níbẹ̀ lára rẹ̀ tó jẹ́ pé àmì ẹni tọ́ka pé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ọ̀pọ̀ ẹ̀mà tẹ̀lé nàmà ọlọ́run náà sọ fún aláàlùkùrá ó ní wọ́n fi ẹ̀fẹ̀lẹ̀ ọlọ́run bá nínú ọlọ́run bá ní àwa la ṣe sámà sana sàmà àdúrà sámà ayé yàtí sámà tó kàgùn sí ilé ayé káwọn bẹ̀ yìí ọlọ́ọ̀bà àdìjọ́lá ni àwa la ṣe ní àwa la ṣe lọ́sọ̀ọ́ sí masọ̀ àbẹ̀yẹ masọ̀ àbẹ̀yẹ jámù mẹsùlá àtùpà láàbù wọnàtò yìí àlùsùlá ọlọ́ọ̀bà àdìjọ́lá ni àwa la ṣe sámà àwa la ṣe ní ọ̀sọ́. àti lọ́sọ̀ọ́ pẹ̀lú àwọn pàṣọ àbẹ̀ afáwa ikú kẹfì wọ́n ní wàhíyà ti gbàwà kò lẹ́sì ìwúdí àti ha nínà sàyà ọ́ọ́bí wọ́sọ̀wárì àwọn àwọn tọ́lọ̀ ọba àdéjọ́ láti ṣe sánmà ẹ̀ ń yìí àwọn yìí àwọn náà àwọn ìràwọ̀ ọba tó fi sánmà nínú àwọn tó jẹ́ àwọn àwọn àwọn àwọn kan bẹ̀rẹ̀ pé àwọn amárin kí yóò máa lọ yóò máa pọ̀ wọ́n ti wáyé àwọn àwọn kan sì bẹ̀rẹ̀ pé àwọn tí ó pa ní lójú kan ní sọ́mà ọlọ́run bá àdéhùn ọlá ní gbogbo ẹ̀ àwọn alábìsí kí ni àwọn alábìsí ti sọ́mà àbìsí lọ́sọ̀ ẹ̀rí ọlọ́run bá àdéhùn ọlá wá ní wọ̀dí àdínà láàrin fún máa ń lè ṣe àyàfẹ́ ọlọ́run bá àdéhùn ọlá bákan náà ó ní atúnṣe ìràwọ̀ àṣẹ ní kíni ẹ́ àṣẹ ní ojú màálù ti ṣàyàtì àṣẹ ní òkú ẹ́ àṣẹ ní sábà sọmọ àwọn ṣàyàtì àwọn èyí àwọn ọmọlẹ́yìn ṣẹ̀tọ́n ọlọ́ọ̀bá àdìjọ́lá ní òun ti kíni òun ti bẹ́ẹ̀. àwọn àwọn ẹ̀yìn ìjẹ́sí wọ́n ní ìràwọ̀ tọ́lọ́ọ̀bá àdìjọ́lá ń tọ́ka sí yìí. pé òun ṣe ní kíni òun ṣe ní oko fún àwọn tẹ̀yàbí ọlọ́ọ̀bá àdìsọ́lá wọ́n ní àfáà ìpínlẹ̀ sí ní wọ́n ní jàǹdáha aláàjíǹsì mọ̀kọ́lélà aláàìníha lẹ́ánàmú làyẹ́sì بالكواكب التي في السماء بل بشهب من دونها وقد تكون مستمدة منها wọ́n ní ọlọ́run bá àlejò láńtọ́ka sí ipe èsè àwọn àwọn táàrí o yà mìíràn yọ àwọn àràwọ̀ ọlọ́run láńtọ́ka sí àwọn tó lọ́wọ́ febe ni tó jẹ́ pé ọlọ́run bá pé àwọn àràwọ̀ yìí àwọn náà yìí mú jáde pé èyí àwọn àwọn ẹ̀dà rẹ̀ pé àwọn ògùn náà kan tọ́lọ̀ ọba àdìgbò láti kí ni ẹ́ ilà àbàlàkàtì bàlàkàtà fàgbáàrú ìhàmùn bàbí ẹgbọ́n ọba àdìgbò láwọn èèyàn àwọn àdìgbò àdìgbò àwọn ìbèrí àwọn àdìgbò ìbèrí náà àdìgbò àwọn ìṣàkí pé àwọn sábà lọ lè ní ọ̀rọ̀ gbọ́ ní sámà ẹ́ ọlọ́ọ̀bà àdìgbò láwọn ṣe kí ni ọlọ́ọ̀bà àdìgbò wàá ju wọn ní kí ni yóò wàá ju òun náà a ọlọ́ọ̀bà ìjọba sọ níbi ninu yìí nínú àwọn ìtẹ́síra wọn máa ṣe òtọ́ọ̀bà ìjọba ti wù wá. ẹni ọlọ́ọ̀bà ìjọba wá ní wà àtẹ́sìn àlẹ́hùn àdáàbà sẹ̀yìn lẹ́yìn bàbá bá jù wọ́n ní òkò ta jù wọ́n ní iná nígbà tí wọ́n bá wà láyé ọlọ́ọ̀bà ìjọba ní atúwá ti atúwá palẹ̀ mọ́kalẹ̀ fún wa àdáàbà àbáwá ibùdó kẹfì wọn ni jàǹdà àlìṣàyàfẹ́ àádàlẹ́fẹ́ ti dúnyà wọn làwọn àlìjànú àwọn ṣàyàfẹ́ yìí àwọn èsì ọlọ́ọ̀bà àlìjọlá ní àṣẹ eléyìí àṣẹ ní ìdómìtì fún wa àṣẹ ní ìyẹpẹrẹ fún wa fi dúnyà nílé ayé wà àdẹ́dìnà lẹ́hùn àdábàṣà ìdí àhẹ́ tó bá jẹ́ ìyá ìyá ilé àtẹ̀yìn àti sáré ti kàlẹ̀ fún wa. ẹ̀rí ọlọ́run bá lóṣọ ọlá ó sọ fún wa nínú àyà mi ìdáàbò mi mà nínú Al-Qur'an nínú tọ́lù sọ̀tà ọlọ́run bá lóṣọ ọlá ń tẹ̀wé fún wa gbọ́gẹ́gẹ́ bí òun ṣe ṣe sámà lọ́sọ̀ọ́ ọlọ́run bá lóṣọ ọlá ní iná dàyàlá sàmà àdúnìyá lèdè nàdínì ìtàwàbí ọlọ́run bá lóṣọ ọlá ní àwa la sámà ayé láwọn òyìnbó ọlọ́run bá ti lọ́la ní àwọn aláṣẹ lọ́sọ̀ọ́ alìsàwà àti àwọn ìràwọ̀ òun náà láti ṣe kíni òun náà láti ṣe lọ́sọ̀ọ́ wà ní ìbọn ní kó lè ṣe ìbọn àmì máa ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà a ṣe àwọn àràwọ̀ yìí a ṣe kó máa ṣe kíni kó máa dá òkú sámà kó lọ́wọ́ àwọn ṣèkọ́ọ̀nù

ọlọ́run bá àríjọ láti ṣe ìràwọ̀ ní àwọn àpẹẹrẹ táàmà fi mànà àmà fi àpẹẹrẹ àmà fi ìràwọ̀ àmà fi mànà àwọn tí wọ́n ti ráàbù lórí òfurufú ìràwọ̀ náà onáfíìsì ní onáfíìsì tọ́ka àwọn arájọ́ ẹ̀ ń tó ẹ̀sìn kó lórí pé ogun ọ̀gá wá sí ìdọ́lọ́pù táwọn àmà pé ẹ̀rọ̀dù kìíní ní ọ̀nà tí tó já sí ní ìràwọ̀ làwọn máa ń lò ń jọ nígbà tó bá ń tẹ̀yìn àjò ìràwọ̀ yẹn wọ́n fi wọ́n nímọ̀ nípa rẹ̀ tí wọ́n mọ̀ fi ń tọ̀ka ara wọn àwọn nǹkan mẹ́ta yìí òun náà lọ́lọ́wọ́ bá àlejò ọlá ló gbé ìràwọ̀ kalẹ̀ fún àfáwà kọta àgbà wọ́n ní kọmọ́ntà àwọ̀lá fi ha bẹ́ẹ̀rọ̀ dáadìka tọ̀fọ̀dọ̀fọ́lá bẹ̀rọ̀ àyíyí wà àgọ́ àgbàṣẹ́gbà wọ̀tàkàndàfà mẹ́lá ìgbàlàmì wọ́n ní ẹjí máa tún wá ń tú ìràwọ̀ sí ìsàmì tí tó ń sàlàyé lílo ìràwọ̀ sí ìsàmì yàtọ̀ ó ṣe rá ìpín rẹ̀ láàrin lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ní pé kí ni ó ti dìzáàbù ìyà lọ́dọ̀ ọlọ́run tó pé kí wọn fẹ́ òun náà ní sí wọ̀tàkálàbá má la ìlmá láhùjì nítorí ò nímọ̀ nípa rẹ̀ ní ṣe kí ni òun náà ń kọrùn bọ̀ ẹwà wo lónìí àwọn awòràwọ̀ wọn làwọn wọn làwọn awòràwọ̀ ẹlẹ́ni wọn ní sáà rẹ̀ ẹ̀ ìníkà ní sáà rẹ̀ wọ́n làwọn máa bá a débi pé wọ́n sọ fẹ́ lómi tí ó kò gbọ́dọ̀ jẹ́ kakíní kan pé kò bára òun wọn ni ò bára òun wọ́n sọ fẹ́ lórí ìfẹ́ ọkọ àtìyàwó ìràwọ̀ wọn ò bára wọn mú ìràwọ̀ ti ẹ́ omi ní ìràwọ̀ tìyàwó rẹ̀ ti náà ni omi sì máa ń pa náà ni tò tẹ́ bá fẹ́ra ní ẹ̀ ẹ̀ níṣe ní ẹ̀ lé níṣe yóò máa para wọn. wọ́n ní ìràwọ̀ tẹ́ lómi wọ́n ní atẹ́kùn ni ẹ̀ ìràwọ̀ tẹ́lẹ̀ ìkùrọ̀ bí ìpẹ́ ni atẹ́kùn kí atẹ́kùn ni máa ṣe fún yẹpẹ́ ilé ọmọ ṣe fún ẹ̀ yóò máa fẹ́ ìdààmú ni tò ẹ má bẹ̀rẹ̀ ní. so wọ́n pín ìràwọ̀ àwọn èèyàn wọ́n pín ìdíkíni wọ́n pín bọ́ọ̀lù wọ́n ní láàyè bẹ wọ́n ní ìràwọ̀ bẹ wọ́n ní máa yí bẹ ìràwọ̀ omi bẹ wọ́n ní sùrọ̀ bẹ wọ́n ní ìràwọ̀ ìgbẹ́ bẹ tòkẹ́ bẹ náà wọ́n pèsè ní àwa wọ́n ní ìràwọ̀ ẹ tó o ti ní o ti ara rẹ̀ o ti rá ìpín ẹ̀rá ìrẹ́sọ̀ ọlọ́run bá so látara ilé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìgbẹ̀lọ́wà wo sẹ́fún wọ ó wá sọ pé kọ́lọ̀kọ́lọ̀ kò bá sàárẹ̀ mu láti ẹ̀sùn ní ìràwọ̀ ló máa wọ̀ tó bá ń wọ̀ bá ń fún ó ti tẹ̀lé kíni ó ti tẹ̀lé ìfẹ́ ó ti láàrín sọ̀rọ̀ ọ̀lọ́kọ́lá ẹ̀rì tẹ́ bá ti wá gbogbo lóòótọ́ ẹ̀rì pé bá ti ti sọ́lù kiri aṣọ fún bàtíríyàn tí ẹ bá ní aṣọ fún mẹ́ta péré ẹ́ pẹ́ẹ́pẹ́ aṣọ fún lè yẹn máa ń wọ̀ tí òjò mẹ́ta lọ péré ẹ́ àwọn èèyàn ní lójìsì pé

àbílẹ̀ àwọn ọmọ tuntun tẹ́tẹ̀lẹ́ yìí léyìí kálọ̀ lè máa ike irú ẹni bẹ́ẹ̀ oníbẹ̀ẹ́nu ni kálọ̀ lè máa ike irú ẹni bẹ́ẹ̀ nítorí ọba àdìkẹ́ ọlọ́wọ́ra òun náà ní sọ kálọ̀ lè máa irú ẹni bẹ́ẹ̀ ó ti dá àdáparọ́ máa ọlọ́wọ́ ọba àdìkẹ́ ọlá eléyìí òun náà ní àtọ́lọ́ ọba àdìkẹ́ ọlá fún wa nínú

kẹ́yìn bá àwọn tẹ̀sí ni kẹ́yìn má bàa kó sínú tí ó mú yà ìyá wọn kí wọ́n tó wà láyà pé ìyá ìdílé àbẹ̀ jẹ lọ́mọ ọba àdìgbò láti júwe àwọn ìyá táwọn gbèdé yóò jẹ àwọn tí ní nàgá àdámà ṣe rí àwọn tí ti tẹ́tẹ́ àbà àti pé kí ni pé àwọn ọmọ òṣùpọ̀ fún abẹ́tí náà ṣe rí àdájú wà táàbì wọ́ gbogbo ọlọ́wọ́ bá di dọ́là tí o mú wa pẹ̀lú ìwọ̀n tí ọlọ́wọ́ bá di dọ́là àtúwájú dọ́là àmọ̀síwájú ìyáyà ẹlẹ́kẹ̀ẹ́fà àtúwájú ọlọ́wọ́ bá di dọ́là ìmọ̀ta sọ̀rọ̀ ìṣọ́ ọlọ́wọ́ bá di dọ́là gbogbo wúlò pẹ̀lú tó sọ gbogbo wúlò fún àtà gbọ́ ọlọ́wọ́ bá di dọ́là gbogbo وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك